ó ti yé àlìjànú ni àlìjànú náà ló ní onígbà òbí mi pé mo lọ di odò òun kọ́ ló wá lòdò àlìjànú ló di odò tí wọ́n tí wọ́n rí àmọ́ ti gbé ó ti gbé àwọ̀ ti ẹ̀wọ̀ pẹ̀lú àwọn irinṣẹ́ kíkọ́ tó ti ṣe kíni tó ti ṣe sí ara tó ti yé báyìí sọ fáwọn yẹn lè tòun kí wọ́n dé jò kí wọ́n di kíní kan pàtàkì kan owó rẹ tó òun ti kú ó ti lọ jẹ àwọn kan lè bá àpáwọn èèyàn sórí igbó àwọn náà ṣe kí ni wọn mọ nígbàgbọ́ sí orí oṣù ní parẹ́ kò bẹ̀ ẹgbọ́n mi lórí àwọn nígbàgbọ́ sí àwọn olùsẹ̀lẹ̀ ṣùgbọ́n náà. kéré wà tó ní pé iṣẹ́ tó lè pa ni àfi ẹ̀tọ́ lọ́ba ẹ̀tọ́ lọ́ba ọ̀pá. káwá ní ìyàn kókà tó sọ pé òun pa alágbájá òun pa tàbí. ṣé tó lè rẹ̀? àjẹ́ lè pa olóhùn lòún pa alágbájá òun lọ́ pa àṣẹ́yìn òun náà lọ́ pa àmọ́ sábàlá rẹ̀ ló ti pa ni agbára ọlọ́run lọ pa ọlọ́run kan fi sòmù sábà bí orí ibu rẹ̀ ó ti òun lọ́sà sí òun lọ́rán àlìjànú sí ti kúrò lẹ́yìn tọ́lọ̀ lọ fi ní fífó dé àmọ́ àlìjànú olùdàdédé pààyàn ẹnì kan ò sì lè rí ìyàn pa àbí tọ́lọ̀ bá fẹ́ kọ́ sórí ibu látara ọlọ́run máa pààyàn bó ṣe ágùn lòún ṣe yẹn náà àgbàpọ̀ òun ló ṣe àmọ́ náà lójú lẹ́yìn lójú orí sí irú wàbọ́tà lè ní sí ẹni tó ṣe pé ọba yìnbọn fún yẹn tó bá pa á sọ̀rọ̀ kókò náà kọ́ lọ́pàá ọlọ́run náà lọ́pàá àmúgbàgbọ́ wa àníjọ́ kọjá lábẹ́ àdùnnà pé ọlọ́run bá fún ṣe kó fi balẹ̀ orí ẹ̀rọ láàrin sí òye ebi àwọn àtọ́lé àwọn aṣọ nìyẹn bí tá a máa bọ àbámọ̀ wa lọ sáàdì àìjẹ̀mú látara rẹ̀ pé kọ́ńbà kọ́ńbà máa rí wa pa gbàwọ́n tá a lè ní nọ́mbà ẹni tí ó yin ìbọn tó dùbọ̀ lọ́wọ́ ṣẹ̀gbẹ́ tó lọ́ba wa kọjú ìbọn sí irinṣẹ́ ẹ̀ máa bẹ̀rù ẹ̀ sà ẹ lè torí ẹ̀kẹ́ kó wọ́wọ́ yín kalẹ̀ fún àbí irú àwọn ìbẹ̀rù báyẹn níwọ̀nba tá a mọ̀ pé natural ìbẹ̀rù ni so irú yẹn ni ó ṣẹlẹ̀ irú gbàgbọ́ níwọ̀nba tá a lè ní yẹn tábàgbọ́ ọlọ́run ló kún sí o àmọ́ òun náà lọ́kàn yẹn sábà bí ni sábà bí náà lákàkọ̀ òun náà ọlọ́run ló kún sí kì í ṣe fóun ló ló pa á olùgbòye báyìí ọlọ́run ṣe aláìsọ ìgbé ó lè tẹ̀lé pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pé ìyẹ́wó bá kó máa lọ wù. ẹ́. ó ti jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kó máa ní bá jù jẹ́ kó máa sọ tó yẹ kó máa sọ pé. ṣé kó ìṣẹ̀lẹ̀ sálẹ̀ sílẹ̀ sí yàn. ẹgbẹ́ ló sọ fún báyìí pé bẹ́ẹ̀ á lè. ẹ ìṣẹ̀lẹ̀ lè ṣẹlẹ̀ síbẹ̀ ó ti yẹ àdìjànú lè kọlu kọ́mọ àwòkúrú ìjọ ọ̀sẹ̀lẹ̀ sí kọ́mọ lọ́sẹ̀lẹ̀ sóhun ó gbọ́ ẹ̀ lọ́sẹ̀lẹ̀ náà gbogbo yẹ sùwọ́n la ta la. ìyẹn bá kírun lọ ìmáàmù wa ti àwọn tó wà lẹ́yìn rẹ̀ tó dá wọn lórí pé ó ti ti tè ṣé kó ti dá wọn fún tó ti ìdílé tó fi yẹn ṣé kó ti dá ẹ̀ lójú yẹn ṣé ìyẹn ò kó lórí ìdókòó yẹn àbí ẹ̀ máa di lọ́gbà. ó bá dá yín lójú pé ìmáàmù ti ọfẹ́ lẹ́yìn fún mi ẹ̀ lọ́gbà ẹ̀ fi ẹ bá ti sùn àwọn alájọba gbọ́ ẹjọ́ bá ti lọ èèyàn ti kó bá wọn yẹn ṣe ṣèdáyà kẹ sálámù tọ́ba tí òkú kẹsì sùúrù fún ẹ̀yẹ sùúrù fún kóbi kó rẹ̀ dé tọ́ba kó rẹ̀ dé ẹ̀yẹ sálámù pa òbí inú tiẹ̀ ló lé fún òbí yóò lé fún tòun náà wà fún inú tiẹ̀ ṣe. ẹ̀yin òbí tó ń ṣe ṣé òbí nílé ó ti yé inú ti yóò lé àmọ́ tẹ́ bá bá papọ̀ ọ̀dà kẹ́ bá fẹ́ bá a ṣe papọ̀ ó ti yé ní so wọ́n lọ. Uh, sọ bẹ́ẹ̀ ni ṣe ń àdéhùn sí i ọ̀nà ó ní àdéhùn yẹn ní ìgbà yẹn ètò ìgbà mi kí n bá bá mi fún yẹn bẹ́ẹ̀ ni kí o ti kọ́ọ̀tì yẹn náà kí bóyá bá bá fi ọ̀rọ̀ owó tó máa yá owó bá bá yà jẹ ẹni tó náà ti kọ́ọ̀tì yẹn náà pé o máa fún ẹni sílẹ̀ ní ìjọ pé à ẹni máa fún tẹ bá sàdéhùn fún yẹn lẹ́sẹ̀ báyìí tẹ bá lè ṣe kan tó bá jẹ́ kápára yín ni ọba gbé ẹ̀ gàba rẹ̀ ó ti yé kápára yín ni ọba gbé ẹ̀ gàba rẹ̀ ntẹ́yìn ọba tó ń lágbára láàpàdé kò lọ́wọ́ nàfṣà ìlà àṣà ìtẹ́mi kan ọba tó lágbára rẹ̀ ọlọ́run yìí láàbọ̀ lọ àtọ́ba lágbára ẹ̀yin lẹ́tí rò pé lágbájá ẹ̀kọ́lé mu ẹ̀sìn lágbára àti kọ́lé mọ́ ẹ̀yìn lè kọ́ mọ́ra nù ẹ̀tí rò pé pẹ̀lú òkúta ọlọ́wọ́ ọba ẹ̀rọ aṣọ olóko ẹ̀sìn lágbára ẹ̀yìn mọ̀ ràmúra yín so ẹ̀ lágbára rẹ̀ náà ẹ̀ ní mọ́ra nù abẹ́jẹ́ ọmọ síbẹ̀ ó ti yé torí ẹ̀ ti ń jáde pọ̀ sí ọ̀tọ̀ wá jẹ́ fúnra fún torí pé yóò dàdé wá tó pé màá sọ báyìí pọ̀ màá fún ọ ní kọ́kọ́ òtítà dé mọ́ náà ó ti yé wáyé tó àwọn ọmọ àwọn alágbára kan ní ẹ mọ́ ọlọ́run ní ibi ọkọ̀ so kọ́lọ̀ bá pé kò sí wá ní ẹni ìyẹ tó bá lọ ẹ̀kọ́ kan wá fún àṣẹ tí a kò sí àbẹ̀lẹ̀ ọba sọ̀fánà àti tí a gbọ́dọ̀ lẹ́yìn ẹ̀kọ́ kò sí lókun fara àwọn olùkọ́ni àbẹ̀yà kọ́lọ̀ bá pé àti parí àti kásẹ̀ lẹ́nu ìjọba bẹ́ẹ̀ ní bàbá